وإن الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حبيب مجيد أيها المسلمون عباد الله اتقوا الله تبارك وتعالى يقول سبحانه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 àgbọ́yé aljihad nínú islam nǹkan pẹ̀lú jihad wọ̀ṣọ̀rọ̀ gbogbo wọ́pọ̀ wa bíbọ̀ àtàwọn májẹ̀mú ẹ̀ àti àwọn òde lóde omi jásíkà àgbọ̀nì máa rí ìṣẹ̀ lábẹ́ fún jihad ìdíyà ayélujára mùsùlùmí náà ìdádọ́là ẹ̀yìn arúgbó ọlọ́run wa ẹ̀rí jihad. òun náà ní kéèyàn ná gbogbo ìgbà láàyè yàn kéèyàn lo agbára láti rí ìjọba nífẹ̀ẹ́ sí tó ti jẹ́ òtítọ́. yóò máa yí wípé ìran jihadu yìí ojúlówó ọ̀ràn yẹn ni jihadu yìí lè wáyé pẹ̀lú ọkàn ó lè wáyé pẹ̀lú ó lè wáyé. pẹ̀lú dúkìá ó sì lè wáyé pẹ̀lú ọwọ́ ọwọ́ àtọwọ́ gbogbo mùsùlùmí tó ṣe jihad bìnnáwàcí bìnnáhàbìdì ànúwà pẹ̀lú rẹ̀ sánú gbogbo àwọn ọ̀rẹ́ dá kálẹ̀ ó dàrú àkókò tá a wáyé jihad lè wáyé bìnnáfàlà pẹ̀lú gègé pé ìpínyà ọ̀bẹ gègé lọ́wọ́ lọ́wẹ́. kéèyàn fi kọ́ kéèyàn fi jagun sójú ọ̀nà ọlọ́run ọba. ayuha muslimuna ibadallah sábà fẹ́ máa sọ nípa àdúrà jihad àwọn onírànà jihad dání àkọ́kọ́ mbẹ́ ìbẹ́mbẹ́ jihad ló fà jíjẹ àwọn aláìní gbàgbọ́ lójú ìran méjìlá bá náà wọ̀nyẹn jihad afẹ́ fi sí ẹnu ọ̀nà fún dáwà láti lè fi dáwà kátúgbalẹ̀ kúnlẹ̀ láti fi àwọn èèyàn sínú Islam nìkan nìyẹn. lábẹ́ jihadul kufa ìbẹ́fẹ́ jihadul dafa òun náà ní ìjagun láti fi aburú dànù àbí láti fi ìnira dànù èyí ń wá látọ̀dọ̀ àwọn ẹni tó ń tẹ́lẹ̀ sí ọ̀hún náà ni jihadu munafiki jíjẹ àwọn olóṣù méjì àwọn kọfẹ́fẹ́lú kọfẹ́fẹ́ wọn lágbára nínú Islam àti fáwọn mùsùlùmí jíjẹ àwọn ológun wọlẹ́mọ́sàdì àti àwọn ẹni tí wọ́n jẹ́ olùgbọ́mọ̀ mùsùlùmí ni wọ́n tẹ́lẹ̀ ti tẹ́lẹ̀ tí máa ń lè jù níyẹn o ẹni tó ṣe Islam tẹ́lẹ̀ tó wá lóhùn òṣè mọ́ ẹ̀ lọ́mọ máa lágbára jù jíjẹ àwọn ológun ìrẹ́nu jihad

jíjà ẹ̀mí lógun sọ̀kẹ́kẹ́ abẹ́ jíjà ẹ̀mí yìí àwọn àríjì hàdù fi báṣìlẹ̀ àìlú ọ̀tá àlò táwa mọ̀ gbogbo ẹni tí ń pera rẹ̀ ní mùsùlùmí àgàgà ẹni tó tún ti di àwọn tí ọ̀wá mọ̀ ọ̀tí nìyẹn kájà ẹ̀mí pẹ̀lú mọ̀ nímọ̀ ká náà bákan náà jihadu làádọ́lì jíjagun àti ṣiṣẹ́ kéde bí ní ìyẹn mọ̀ nǹkan lásán tó ó ṣe lábẹ́ jihadu nafsi lọ́wọ́ lábẹ́ jihadu nafsi òun náà ti jihadu dáhàwá ti di lọ́la alábàṣe yọ ìpèpè lọ síbi ti Allah lórí màrí dájú ẹ̀rí fáńdébí sallallahu alaihi wa sallam ọ̀sán pípé ábìlì sàbílì adìrún nínú ọlọ́ọ̀dì alábàṣírà eléyìí ní ìlànà ẹni màá máa tòkè lọ síbi tí aláàbì kan alábàṣírà lórí ìmọ̀ àrídájú alábàṣírà lórí ìmọ̀ àmọ̀dájú àmì ẹ̀wọ́n máa ní sábà àní bí màá ti máa ṣe nìyẹn àti gbogbo ẹni yóò tọ́ bá tẹ̀lé bákan náà lábẹ́ jihadu náà òun náà ni asọ́bùrù alámọ̀ṣá ìdáhà kéèyàn ní sùúrù lórí ìnira tí ó ti wá nígbà tí ẹ bá ń kéwì ẹni méjì hábìrin tọ́tọ́ ẹ̀jú rí ẹ̀yìn náà fi mú náà ìlú àdàlà ẹ̀yẹ rúfin ọlọ́run ipò kejì nígbà fún jihad òun náà ni jihad ṣàìtọ́ jíjà ṣàìtọ́ ni lógún ẹ̀rí jíjà ṣàìtọ́ ni lógún láwọn ọmọ méjì ní máa ń tà bí kóòtù bàbá rẹ̀ jíjà ológun lọ́nà àṣubuhàn tí a máa kó àwọn ìrújú wá nínú gbẹgbẹ ń sin àwọn yẹn lọ́nà ju ìrújú gbẹgbẹ o tẹsán ọyọ bá nàbì sọlọ wà sọlá ti dé oyé wa ike ìnà halala bayyinu wà ìnà harama bayyinu wà bẹ́ẹ̀ nà ọ̀gbọ̀n ọmọọ̀rọ̀ ni mo ṣùgbọ́n bí náà sí. ìyàtọ̀ fojú hàn ìwọ náà fojú hàn sọlá ni sẹ́gbẹ́ láyà aláwọ̀ ọ̀hún nà kẹsì yóò rún mi nà náà ọ̀fin kọ́ àwọn èèyàn yìí mọ̀ ibi ẹni yóò lọ bí kó sínú òrùjọ wá fún àfin àrọ̀ ọdí kó sínú ìwà ni ẹ̀ ẹni ọba fáyà rújú ọdí sẹ́kọ̀rọ̀ àdìdí ìdìdì wà rẹ̀ sí wọ́n tọ̀ wọ́n ti fẹ̀ sí ẹ̀ mọ́ àtọmọdé àmì rẹ̀ nìyẹn bóò láti ṣe àṣekáàdì lójú tí bá ń kó rújú wá wípé àbálà àlejò àbára mú ní kéèyàn má dáhùn lábẹ́ jíjà ṣẹ̀tọ́nù lóru lọ́dẹ̀ tí bá tún fi ń dábúrú àwọn náà ni aṣọ̀tọ́wà àgbègbè ó lè jẹ́ látàrí tí a tó dẹnu àbí tábẹ́ èyí tó fẹ́ yí máa nẹ́bi sọ̀lá rẹ̀ sọ́lá ti jó yọ ayé kan nẹ́bi ihò méjì wà tó pé yọ máa mú ìyẹn wọlé lọ́pọ̀lọpọ̀ ihò àkọ́kọ́ ni wẹ́ ihò kejì òun náà lè wà bẹ́ẹ̀ ọlọ́run bọ́ba adẹ́dájẹ́ ti tọ́ kábílẹ̀ tọ́ra fún àṣà ìdọ́ọ̀rẹ́ ọlọ́run bọ́ba adẹ́dájẹ́ ti ṣe فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير ọlọ́run dájọ́ àṣàyíkọ́ ọ̀tá ayé ní ti ẹ̀yin náà mú ní ọ̀tá ọ̀ torí a máa fi àwọn pàṣẹ ẹ̀ àwọn ẹgbẹ́ ẹ̀ tí wọ́n lè wà ní ọjọ́ wà láti ààyè. ayé ọ̀sùn lè múra ìlà àdàlà ipò kẹta nínú àwọn ẹgbẹ́ ní jihadu ni òun náà lè yí dájú ní jihadu kúbà ìjà àwọn káfíìnì lógun àtàwọn mọ̀lẹ́bí ẹ̀rí ọlọ́run ní ibi ìpàdánì láṣẹ. ìgbàgbọ́dọ̀ ẹ̀sìn sọ bẹ́ẹ̀ fáwọn ẹ̀sìn sọlọ́lá àṣálá ó sọ bẹ́ẹ̀ fáwọn ọmọ náà ni ọlọ́run yà ẹ̀yìn mọ̀lẹ́bí. eré anábì yá ìdí lùkún bàrà wà lùmùnà àbẹ̀tì ọ̀wá ọ̀sùn bàrà ìdí. wà á wà mú jahannam wà bí ìsàlì mọ̀síọ̀ torí pé ibùgbé wọn jahannamu ni wọn á ní jahannamu lè yẹn sẹ́rí sí ọ̀pọ̀lọpọ̀ púpọ̀ jù bí kò sáré sí. ayé àti mùsùlùmí náà ayé àdàlà ọkọ̀ sípò nígbà mí ọjà pípé ti ha bẹ̀rù múlẹ̀ ní kí ta wíyẹn ó lè jẹ́ pẹ̀lú ìjà ó sì fẹ́ sí bí kọ́ńtínà bá ti wá ó lè jẹ́ pẹ̀lú ahọ́n pẹ̀lú ọ̀rọ̀ akọ̀rọ̀ jókòtò ọ̀rọ̀ pẹ̀lú ọ̀nùtẹ́ má bẹ̀ sí í ó lè jẹ́ pẹ̀lú ọ̀nà wọ́n ti lè jẹ́ pẹ̀lú dúkìá nígbà míì wọ́n lè jẹ́ pẹ̀lú ọwọ́. ayé wa ló fi hún náà ìbára lọ. ẹ̀rì máa sọ fún ayé lábẹ́ yín láti jáde ìgbèrè lójú. ìrìn méjì la yọ fẹ́. òun ni jihadu tọ́lọ̀. àtọ́kẹ́ láti lè sin ẹnu ọ̀nà ẹlẹ́ fún dáhàwá. káwọn èèyàn lè gbọ́ nípa ìsìn ọlọ́run. irú èyí tó wáyé lójú ayé àtẹ̀bí sallallahu alaihi wasallam àtìlẹ́yìn rẹ̀ táwọn sọ̀hábà rẹ̀ ní wọ́n ti ọlọ́run àdìgún àtàwọn tó ti tẹ̀lé wọn bẹ́ẹ̀ tó ibi wọn ń gbalẹ̀ múlẹ̀ ní Islam tàbí wọn kọ̀ tó fi dọ́dọ̀ tó adé mi báyìí. ẹ̀rí lábẹ́ jíjà kẹfìrí lórí dáwé ẹ̀dá pẹ̀lú jihadu dáfà. ìyẹn nìyí ó lè jẹ́ fáwọn tó àìs. tàbí mi ni ọ̀tá kẹ̀kẹ́ ìyá bolú. wọ́n dàtọ̀ ní ìdí káṣẹ́ gbàtẹ́ alátẹ̀gàn. ká fèsì ẹni pẹ̀lú ọ̀fẹ́ fún ìnira bá wa. torí jihadu dáfà sí à ń gbalẹ̀ múlẹ̀ yẹn nígbà mi ò lè jẹ́ fáwọn tó ti fáyà. tọ́jà ìdẹ̀dẹ̀ fáwọn èèyàn tó kù wọn. ayé wa náà ìlú àdàlá nínú kó jihad ìdásọ́fà náà náà ni jihad ìbílà ìjà àdádálẹ̀ ìjà wàlẹ̀ mú kárọ̀ kan tó bọ̀ aláyọ̀ ojú náà dáhùn yìí aburú tó dálẹ̀ mú ọlágbára àwọn ọlọ́wọ́ àná hadithi àbí sàyìn lè kò dérí lọ́dí aláwọ̀ ìtàlá àti torí ti jẹ́ àmúǹkarù ni onímọ̀ wọn àmì nǹkan múǹkarọ́ ẹni tó bá rí múǹkarù ni tó jẹ́ màmọ́ dájú ẹ̀ tó yẹ sẹ́ni fi bí ẹ̀ múlẹ̀ pé kìíní ṣẹ̀rí àtàkùn tó tọ́ fálẹ̀ ọ̀nà yìí rò bí yẹ́rì ọ̀yà mọ́ ọ̀rọ̀ yìí rò fálẹ̀ ìlànà ìtọ́jẹ́ tí ò bá lágbára ọ̀bí yìí sáà nìyí kọ́lá wọn fàyín lọ́nà ìtọ́jẹ́ ọlọ́kan rẹ̀ ọ̀dá àlẹ́ta àtàkù ìmọ̀ ìyẹn lọ́lẹ̀ jù ní ìgbàgbọ́ أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم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 bàbá wa ń sọ̀rọ̀ nípa jihad nítorí pé ara islam ní í ṣe gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé orígun islam ta kàn sí márùn orígun ni gẹ́gẹ́ bí ìpìlẹ̀ ó ti gbé àwọn ọ̀rọ̀ míì tó máa gorí ẹ̀ tó fi bára islam ní í ṣe nínú ẹ̀ náà ní jihad wà gbàdọ́ wa dé islam tó fi jẹun dáadé fi sí lọ́rùn ìlọ́wọ́ àti mọ̀ ilé oúnjẹ àwọn ìjọ ti dá máa ṣe yẹn ó tó lè ní kọ́nà ọ̀rọ̀ àlejò alágbẹ́wọ́gbà ó ní ìdí ká tó àwọn májẹ̀mú ti bẹ̀rẹ̀ ìjọ ó ní ìdí kọjá títẹ̀ tí ó ti jọ sí kọ́nà tó gbà ajẹ́mùsùlùmí ìjọ ó ní ìdí kájé tó yé ẹni tí ó ti jọ sí kọ́jẹ́ mùsùlùmí ẹ̀kọ́ ní ìmọ̀ ó ti ń tìtorí kọ́nà ìjọ ó tó lè di àgbẹ̀wọ́gbà ọgbọ́dọ̀ gbàgbé gbàgbé pé ó ṣe àbẹ̀tẹ̀ yìí lánàá níbi sọ́nà wọn ìjọ tó wá ní jihad ó ní àwọn májẹ̀mú tó dé ìṣe bí eré báyìí tó máa ń wáyé níbi àwọn ilẹ̀ haúsá yẹn àbáwọn àyè míì láwọn ilẹ̀ lábá láwọn ọkọ̀ míì náà táwọn ẹni tó máa ń gbé sùnmọ̀ mi tó máa ń ṣe yẹn ìgbé kákan ìsáìsàn ìgbéra ká tóra jẹ́ láwọn pé jihad láì sọ àwọn májẹ̀mú yẹn eré fáláfálá sì lè yẹn ṣe ṣòro tó lè ká kátó lọ sí ti kátó lè ti ká ọlọ́run má jẹ tábà fẹ́ kọ́ lọ́wọ́ bá gbà gẹ́gẹ́ bí iṣẹ́ olórí bá a ṣe alákọ̀ọ́kọ́ ní alẹ́ ìsìlámù ẹni tí ó ṣe ti ká ti gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ìkejì ní alùpùpù kéèyàn bá àlàkà àdàbà lórí jáde bí afa Abdullahi bin Umar wàbí Allah ta'ala àdùnnú ìgbà tó wà ní ọmọ ọkọ sí yẹ wọn ń jaga sọ́dọ̀ fẹ́fẹ́ jù òun náà yọjú sọ́dọ̀ jíjẹ ọlọ́run láàrín ọlá tó wù fẹ́ kó bá fẹ́ jíjẹ ọlọ́run ní kò sí ìkó lọ sójú òun. ìgbà tó wá di ọdún kan tẹ̀lé tí wọ́n ja ogun kan pè ní sọ́dọ̀ kàńdà àfọwọ́ ọ̀sẹ̀ ìbùnú àmọ́ wọ́n ti fi ọdún mẹ́ẹ̀ẹ́dógún nígbà yìí ìjíjẹ ọlọ́run wá fún wọn ló gbé lé wọn obìnrin orí ẹni tí ó ṣe tó pé ọmọ àjàgbé bẹ́ẹ̀ ní ọ̀lẹ́tọ̀ sí láti bájà ní alọ́bí ẹ̀rí ádẹ́sì má gbàgbé igbó tó wà nù àdéhùn tó lókè àlùfáàlà wọn àlùfáàlà wọn ti gbé gègé sókè àǹtálẹ̀ àtàdé pa àwọn ẹni mẹ́ta wọn ní kọ̀ọ̀kan ṣe é dà àpájọ lọ pa àwọn tó bá gbé ṣe pẹ̀lú ọlọ́run ọ̀sán fáàrà ọmọdé bí a fi dàgbà a ti wí torí a fi pé ẹni tó sùn tó máa fi jì inú àwọn májèmó jihad wọn náà kọ fìyà kéèyàn jọ ọmọ lọ́nà inú ni ọ̀rọ̀ ọ̀rọ̀ nígbà táwọn obìnrin lọ bí lè rí pé táwọn ti wọn náà wọn ìjagun tó yẹ pé kò ní òun ni ní òun náà hajj àti ọmọ àwọn ilé ìpọ́pọ̀lọpọ̀ ọ̀sọ́ ikú ọ̀pọ̀lọpọ̀ ata wà láyé ní ìta wà lásìkò ọ̀lẹ́ ọ̀ságbára kankan lọ́bi ní ká máa darí àlámọ̀rí máa fi kọ́ ọ̀ká darí aláṣẹ. ìgbà bá àti ìlágbára àwọn sọ alágbára sábàdàn lọ sẹ́wò ìyọ́ sẹ́ tán. ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ sọlá àrẹ̀sọlá tó ti gbé arí ẹ̀kọ́ lásìkò tá nàbì sọlá sọlá ń tẹ̀wọ̀n sí lágbára ìdáná nǹkan lẹ́tà tí mo fẹ́ lọ sí ìjọsìn ní àwọn arámọ́tà ní kò sí wọn jọ ó lè wọlé àwọn akọ lẹ́tà yìí dé látọ̀dọ̀ òjijì ọlọ́run ẹni tí ń ṣe Muhammad ọmọ Abdullahi wọn bá ní àwọn ọba bọ̀ lójijì ọlọ́run àwọn asọ́gbé ọmọ wọlé tọ́lọ́ ti jẹ́ ọlọ́run tó fi di ìjọ́pọ̀ bí abẹ́rẹ́ mọ́ nígbà tí ó lè fi sagbára ẹni ká

bákan náà ìgbà yọ̀ǹda òbí pàpà jùlọ títí bá ti pa láti lódìdí yẹn yẹn tí wọ́n lágbájá o gbọ́dọ̀ tẹ̀lé wọn lọ sùn báyìí bákan náà ìgbà yọ̀ǹda ẹni tó jẹ́ alákòóso àwọn òṣèré abẹ́ ìmọ̀ọ́mù lè yẹn wà ní omi ti jihadi nílẹ̀ nàìjíríà ọ̀dájú alátẹ̀wá ni wọ́n jẹ́ ìmọ̀ọ́mù wa wọn ò lè lídìí wa pé akálọ̀ gbalẹ̀ ìpínlẹ̀ ìsìlámù ọbẹ̀ gbé ta lọ́sọ̀ bá fẹ́ lọ sí jihadi kẹ̀kẹ́ ní ti eré ipá ni o ipò ẹ̀sẹ̀ lọ́ máa padà bọ́ sí fún wa. àyàfi tó bá jẹ́ jihadi dá àyíká ló yẹ lókù tàbẹ́ ti dáàbò owó ra wa lọ́wọ́ ta tó fẹ́ hẹ̀ wá lé mọ̀ àbólè tó fẹ́ wá kó kun jà wá. inú hadith tí mo ń pè kọ́ni gbé jáde alẹ́ jọ̀rọ̀ pọ̀tọ́lá hadith àbí bọ́yọ̀ ọ̀dọ́ lọ́sọ̀rọ̀ ìnáwó ìmáàmù sunna wọ́n ní sẹ́rí ìmáàmù sábà ń sọ̀rọ̀ ìmáàmù èyí wá fi fẹ́ ó ti sáré ka èmi yìí síbẹ̀ o ìgbà ìdí ìmáàmù wa lọ́la ló kéde ìmáàmù ni oṣù bá ìmáàmù kékeré nìyẹn ìmáàmù ní ńlá òun lẹ́tọ́ wà nípò tí aláṣẹ nàìjíríà wà yẹn ìmáàmù ni ńlá nìyẹn àti gbogbo àwọn ẹni tí aláṣẹ nàìjíríà bá bu agbára fún àwọn ìmáàmù ní ńlá nìyẹn irú àwọn ìmọ̀ọ́mù yẹn làwọn mẹ́nu bá gbé báyìí ìfẹ́ máa wò ẹgbẹ́ ẹgbẹ́ sọ pé mọ́ọ̀mù ni ọyọ kẹ́yìn náà pàṣẹ ká lọ sí jihad lọ́wọ́ àfi wá lọ síbi èsù tẹ́rin ọ lọ wo á di wàhálà ọ ọmọ àti wàhálà gidi kan sáà àdébí sọlọ́lá àṣọlá wọn ni ìmọ̀ọ́mù ní ńlá wọ́n gbé kalẹ̀ oúnjẹ jòna àwàní ìmọ̀ọ́mù ní ńlá ìsọ́ni yòókọ́ ọ̀tà lómi ẹ̀yìn rẹ̀ láti lọ bọ́tajà wọ́n yóò sàkọ́ bẹ́ẹ̀ ọ̀hún náà láti máa fi ṣe ìṣúra tí ìbá ṣe tó bá fẹ́ jẹ ìyẹn rẹ̀ ń sùn. tí ibi tí aláṣẹ nàìjíríà bá yọjú sí ẹnìkẹ́gbọ́n sọ fún wọn lẹ́kọ̀ọ́ ẹni ọba lẹ́kọ̀ọ́ ọta àbọ̀ ni wọ́n ó dà padà síbi tí kò tó kò ju àyè tí ó sì lágbára mo jẹ́ òtẹ̀rẹ̀ ní ààyè ibẹ̀ yẹn yóò le gan a máa fi wá ìṣọ́ra pẹ̀lú rẹ̀ ẹ̀rí kí wọ́n ní alábàbà kiri ayé fàyìnì amọ̀ra fi tẹ̀kù wà á jẹ́ tálàfẹ̀ ẹ̀ bá pàṣẹ ìbẹ̀rù ọlọ́run ọba tó bẹ̀ dọ́gba fàyìnì aláàbò mi dá àlíkà àjà àgbàlagbà tó bá ṣe bẹ́ẹ̀ ní tọ́ba jáde ọlọ́run ọba fún wa ìrẹsì Ibn Qudama alayhi rahmatullah wọn ní tẹ́lẹ̀ ọ̀rọ̀ jihad jihad ẹ má jẹ́ akara wa jẹ pàpàjù lélẹ́ ikọ́ máa jẹ́ rìsálà tí ń lọ sọ́dọ̀ àwọn bàtẹ́ ìṣẹ̀bà àwọn ọ̀dọ́. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí ọ̀ máa tàbùkù asàlàfíyà wọn lè ní àwọn sálàfù ojú owó sálàfù ọ̀lẹ̀ owó èso jihad jihad lórí kiri jihad wo ìmọ̀ọ́mù eh, wo la fẹ́ dúró sẹ́yìn ẹ̀ tó máa yọ̀ǹda fún wa gẹ́gẹ́ bí oṣù sọdún yẹn máa lọ wí sùn sẹ́rin ní títẹ̀ sẹ́yìn kẹ́kẹ́ ó ti kọ́kọ́ fi agbófinró bí yẹn látàkùn kọ́rọ̀ yẹn bá tókè lọ́wọ́ lágbájá fẹ́ sísá ìjẹ̀ sílẹ̀ kí ló kẹ́ pẹ̀lú oṣù sẹ́rin eléyìí wọ́n gbé sínú yàrá rẹ̀ ní àbí wọ́n gbé sí kílọ̀rà ń bẹ̀. ọ̀rọ̀ jihad á dá padà sọ́dọ̀ aláṣẹ ni nítorí pé tẹ bá lọ jà kọ́sẹ́ńtẹ́ ọ̀sọ́ pé kí ló tẹ fi jàjà yìí tí òfin máa là aláṣẹ ni wọ́n máa bá rojọ́ ẹ̀rí wọ́ọ̀tì hàdì ìgbìyànjú ẹ̀ òun láti lọ́jà ọwọ́ àpè dandan gbogbo àwọn ẹni tó bá jẹ́ ọmọ lẹ́yìn tí wọ́n tẹ̀lé níbi ohun tálà tẹ̀lé rí ayé ayé mùsùlùmí náà ìgbà dàlá kí náà wàá kọ̀ fún yẹn káàfin ní ilé ti jihad ti jihad yẹn òfin ní pé òfin ní jẹ dandan láti ṣe fún mùsùlùmí àti pé tálà tó òfin ní ilé pàtẹ àkọ́kọ́ òun ni kọ́ máa tagbára láti jà á. bí kágbára mùsùlùmí lẹ àbí ká má kọ ìkejì wọn ni pétálù káwà ní bá láàrin àwa àti kékeré nígbà ní bára wa jà á gbọ́dọ̀ rọ ìkẹta kọjá sí wípé àtúnṣe kan yìí ká lọ dájú kájà lọ aláṣẹ ọmọ yẹn ah! bàjẹ́ yóò sì dànù mẹ́ta àbí mẹ́wàá ní ọ̀padà alima muslimuna ibadallah ẹ̀yẹ rúṣin ọlọ́run tá a bá ń sọ̀rọ̀ nípa jihad àwọn ìyapa kanbẹ tó ti ń ṣẹlẹ̀ láwùjọ wa nínú ẹ̀ báyìí nínú ẹ̀ àwọn ní káṣá kéèyàn kan kí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ wọ́n kẹ̀ múra wọn jọ ládùúgbò kan àbí lágbègbè kan ọ̀gbẹ́rẹ́ à ń sí jihad lẹ́yìn jihad wo lè ṣe fún ìfáwọn májẹ̀mú tá a yẹn kò pé o àtàgbára ọgbà yọjọ òkú ẹ má jà gbàgbé arákùnrin yẹn jọ yẹn ọlọba nẹbi sọlá rẹ sọlá rẹ ìdíjà Ọlọ́run wọn fẹ́ kọ wọ lèmi náà kí n tẹ̀lé ọ lọ sí jihad ìdíjà Ọlọ́run ni ìjọ níyà àti bàbá wọn ní bẹ́ẹ̀ ni ẹnìkan bí ìmọ sọjà mi lọlé ọmọ alọ sí jihad lára wọn yá àti bàbá ẹ má ti dáadáa sí wọn. káwọn èèyàn kẹ́kẹ́ máa bẹ̀rẹ̀ ìyapa ní o ládọ̀ ara wọn àbẹ́ sí jihad ẹ̀rí ọdẹ nìyí jọ yẹ kó díyà ní nǹkan yẹ ká láti gbígbé bẹ́ẹ̀ lórí ẹ̀ láì gbà yọ̀ǹda aláṣẹ ìyapa rẹ̀. àti ká tó má fi yàtọ̀ sáàárín ẹni tó jáde pé ń bá wa jà àtẹni tí ọba wa jà àtẹni tí a ti bá láti káwà ní alimohim sékè láti mùsùlùmí. aláàbẹ̀ mi sékè nínú ẹ̀ ọ̀hún náà ni ìmọ̀ apá mùsùlùmí níbi tí wọ́n láwọn ti ń ti jihad ká máa ba nǹkan jẹ́ bísímìlì jihad nínú àwọn ìyapa òun ni kí ara ìyá parí ẹ̀sìn ni ọ̀gá sọ pé gbogbo jihadi ti fi ojú jihadi ti ọ̀dá fún ìlú wọn lẹ́yìn kí ẹ̀dá gbogbo rẹ̀ ẹ̀bí náà ti tàlàyé fún abẹ́ aláṣẹ òdì gbowó lóyìn ọkàn yẹn dájú oyè wa pé jihadi dábì balẹ̀ fúnlẹ̀ òtítọ́ ni tá a bá ti rí gbogbo nǹkan tí ó fi rọrùn gbàgbá àti ìwà rí gbogbo nǹkan tí ó fi rọrùn àlè sọ pé kí n tòdodo mọ́ akẹ́kọ̀ọ́ bá a wọn ni kéèyàn gbà pé lásìkò táwa yìí ọ̀sá ìlú jihadi máa irú àkókò yìí irú dáwà yìí dáwà àwọn ẹni tí píkà kan tó ń pè ní ìmọ̀ọ́nìyà nínú àwọn sísẹ́ẹ̀mù náà ni ẹ̀mílárìtì irú sísẹ́ẹ̀mù yẹn ni ẹ̀rí àbí àwọn orientalist lọ́gbìn ilẹ̀. lórí kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọn aláwọn ọmọ yóò tọ́jú ọ̀tọ́ lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní pẹ́ẹ́sì jẹ ìròrí kí ròrí ni. àbí ká lọ ní àdìẹ ọkàn yìí pé gbogbo bálò táwọn bàbá kébè nílò báyìí tíjátíjá ní. ìgbé èèyàn ni wọ́n àwa mùsùlùmí tẹ̀ ti ní ojú òpó àti nílànà táwa ń tẹ̀lé ọba adẹ́dà subhanahu wa ta'ala ní sọ́tún tẹ̀síná ayà

tẹkẹ ẹdá kúńgbà wa ní kébìrì lọ gàdó tẹkẹ ìbèrè ẹdá ní kébìrì ọlọ a ti dọ́gba títí ìdórí ọ̀tá wa máa ṣe dọ́gba fún ọlọ́run ọ̀kọ̀ fún yín láti má ṣe dáadáa sí wọn bí àwọn òbí bá ń jà wọn tẹ̀lé yín tó lé yín ọ̀tọ̀ kò sí fún ilé yìí ọlọ́run ni ẹ má ṣe dọ́gba pẹ̀lú wọn iná lọ ayọ̀kẹ́tọ̀lẹ̀ mọ́ ọ̀sẹ̀ pé ọlọ́run bá nífẹ̀ẹ́ sáwọn ẹni tí wọ́n ti dọ́gba ṣùgbọ́n àwọn tọ́lọ́run fún yín láwọn ẹni tí wọ́n lé yín kó ọba ayéjì àbí ẹ̀sìn hàn irú àwọn tí wa wọ́n wọ́n أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر يا رب العالمين يا أرحم الراحمين قوموا إلى صلاتكم ورحمة الله تعالى الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا